أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúkọ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa àlùfẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́kọ́ bá nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lọ́wọ̀n ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáàsánú wa láyàtà alkiyama ọlá Qur'anil Karim ọlá la ilaha illallah oní tó jẹ́ 22 oṣù kẹwàá islam oṣù shawal 1441 lẹ́yìn jíra an bá jẹ́ lẹ́kùn sáàsì láti markaz wa markaz Umar bin al-Khattab alìsàníkà náà ìbáyìí lọ́wọ́ kira na afirki kàwàrá tó ní tàbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ní fìtàwà al-muhimma àwọn ìdáhùn sí àwọn ìbéèrè tó ti pàtàkì tí bàbá wa samahata sheik abdulaziz bin abdullahi bin baz rahimahullah tí bàbá wa abdulaziz ọmọ abdullahi bin baz tó ti ìdáhùn sí ìbéèrè tí abẹ́ bèèrè ní òní náà ni ìbéèrè number 42 nínú page 67 nínú kíra náà àfáà ní bíkọ́bìnrin adadu ahlul kaf a máa gbọ́n pa súra àwọn ashabul kaf ashabul kaf wọ́n ń bèèrè pé kí ni òǹkà wọn ó ní sa'ilatun tas'al aqul olùbéèrè ń bèèrè lóbìnrin sọ báyìí ما هو قول صحيح في عدد أهل الكهف kíni òǹkà àwọn tí ṣe dúró jù jùlọ nípa àwọn tó wà ní kòkò káàf tọ́lọ́rọ̀ ìwọ̀nù Qur'an wà alhùn asáàbùn sáàkàrá sáwọn asáàbùn káàf yí àwọn náà làwọn tí àpàtà yí bọ́lẹ̀ kálábí ròyìn fún wa àmùgáìrò màbí ọ̀tọ̀ ní àwọn asáàbùn káàf àwọn أصحاب الصخر لعوان أكوان وقتع وإن كان كذلك فأبادوا في من هم إذا أصحاب الصخرة فأبادوا كسفاوني لأن عوان هم من هم إذا أصحاب الصخرة عوان وني أصحاب أصحاب الصخرة كانوا ونوه إنه قطعين وما هي كتبتهم كدواني تاوا بقبون قاوا الجواب إداو أهل الكهف بينهم الله في كتابه العظيم سواء أصحاب الكهف ولو بطل أيوانو تكاري تكتب جلوني قرآن الكريم ودي سورة كان لهم سروا إنه سورة تكتب إنه سورة تكتب إنه وأقرب ما قال جماعة من أهل العلم أنهم سبعة وثامنهم قلبهم ìtọ́síwájú tí ayé wọn tí òǹkà wọn náà ní pé méje ni wọ́n ajá wọn ló ti kẹjọ wọn ìtọ́síwájú tó àwọn àfà méje ni wọ́n ajá wọn ló ti kẹjọ wọn هذا هو اقرب واظهر إيه في يلوف صدق صدق صدق هذا هم اناس مؤمنون امنوا بربهم فزادهم الله هدى اما مؤمنين كانوا اما مؤمنين كانوا كانوا كانوا كانوا كانوا كانوا كانوا كانوا كانوا فارقوا قومهم لعدل الشرك والكفر wọ́n yapa sáwọn èèyàn wọn nítorí pé wọ́n ń ṣẹbọ àti bí wọ́n ya kèfèrí àwọn èèyàn wọ́n ń ṣẹbọ wọ́n ya kèfèrí ilé ìwà mọ́ wọn ẹni wọ̀nyí àwọn méje yìí ti yapa wọn. ọlọ́mọ tó wà fún ọmọlọ́ ọba rẹ̀ záàlì nígbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala àgbìmí wọn. bára náà mú múlò tó kọ̀wé la wọ́n ti sọ àwọn oorun tó pẹ́ bí ọgọ́rùn mẹ́ta àti mẹ́sàn-án ọdún ọgbẹ̀sùn wọ̀fá múlá ọba dáadáàlìk aláwọ̀bá sánàtàlá pàlàgbẹ̀mí wọn aláàdúgbìn hàk bí ẹ̀sì gbìdì kan gbìdọwọ́ is islam هؤلاء هم أصحاب الكهف عملين أصحاب الكهف كما بين الله في كتاب العزيز كما سلعيف وأنه تدعى لك مليم كما سلعيف وأنه تدعى لك مليم إنهم فتنة آمنوا بربهم فزادهم الله هدى àwọn ọ̀dọ́ ni wọ́n títí àní wọn ọ̀dọ́ ni wọ́n tó ń gbọ́ bá wọn gbọ́ ọlọ́run wá kàlẹ̀ fún mọ̀lẹ̀ fún wọn wọ́n náà mú náà mọ́tò sun tó pẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run subhanahu wa ta'ala thumma matu ba'da zalika lẹ́yìn wọn kọ̀dà áṣíláìsì lọ́lọ́n kọ̀dà lẹ́yìn gbaná tọ́wájú wọ́n yẹ ìbára záríká ثم بنى عليهم بعد أهل القلباء من الأمراء ورؤساء مسجدا lẹ́yìn náà àwọn tí wọ́n dá láàrin ìlú wọ́n ma وقلت في ذلك ففي العون عن سعماء وتمسيك وتمسيك لكاتبني وقو ما في بلي عما كوي عما أصحاب الكافري يقول لك إن أصحاب أقول تمسيك الله سبحانه وتعالى يقول لأن القبور لا يجوز بناء عليها láwọn mọ́síláàtí àwọn sàárè kọ̀ẹ́ká kọlé lórí lórí rẹ̀ sàárè sàárè àpọ̀ kọ̀ẹ́ká kọlé lórí ìgbàtí sàárè kọ̀ẹ́ká kọlé lórí tó mọ̀nkálé lórí aláìmọ̀kan àwọn ṣe bẹ́ẹ̀ ó di wà aláìmọ̀kan ó lè fi pamọ́ sí mọ́lẹ̀mọ̀ kan láàfà àìmọ̀kan dà wọn láàmú tí wọ́n fa aláìtàkọ́dún mọ́sáàdì àríhà àbúrọ̀ kọ́ mọ́sáàdì lórí ẹ̀ لأن رسول الله صلى الله عليه وسلم دعا لاتخاذ قبور المساجد tí wọ́n ṣe wọ́n sí àwọn kọ́ fún wa láti máa kọ́lé lórí àwọn mọ́síláṣí láti máa kọ́lé lórí àwọn sàárè ọ̀páàlì ọwọ́ fi pè la'anallahu yahudu wọn nasara lọ́n láàánà àwọn yahudu àtàwọn nasara ìtàkàdù kúgbòrò àmbìyà ihim masajid tí wọ́n mú àwọn sàárè àwọn àmì ọlọ́run

àgbọ́dọ̀ mọ̀ nǹkan lórí sàárì ààyè mọ̀ nǹkan lórí sàárì ìṣẹ́sù ha kọ́dà àgbọ́dọ̀ rẹ̀ sàárì sàárì mùsùlùmí ààyè rẹ̀ ó di yẹwà nǹkan ọ̀rẹ́ sàárì yà lè hu kúmẹ̀ ìtàkàrà masáàdì ààrẹ àgbọ́dọ̀ kọ́má sí lórí ẹ̀ كل هذا نهى عنه الرسول صلى الله عليه وسلم gbogbo yà lẹ́bi kọfùwà sáré sáré ni kákùn kalima ní sáré ni kákùn máa fi lórí sáré ni بلي عن ابي صلى الله عليه وسلم فلا يجوز المسلمين فلا يجوز للمسلمين أن يبنوا على قبور مساجد ولا قبوبا وطوع مسلمين لكن ما في دوري ساري أبي إنسان تقول أجو بي صنب دوري ساري أبي أكو بي أكو آه، ميرين يسوي تعريف ولا غير ذلك ممكن كان يقول في عقلك ما نوري تعريف أخرى ما في تعريف تكون قدور ضاحية للشمس وأمتار ليس عليه البناء وصاري بان عن بان كسر بامبانا يو مانا سوري تعريني يو مانا سوري تعريني لينا kúbárọ̀ yóò máa pa sàárè ni bí jẹ́ kí sàárè mùsùlùmí sàárè islam mùsùlùmí bí jẹ́ kúrí nìyẹn ó di bí jẹ́ kí sàárè rí nìyẹn a gbọ́dọ̀ kọ́nkà lórí sàárè ó di bí sàárè abiná wọ́la kúbà àtọ́lọ̀ kọ́ bíbélì lórí wọ́la masjid abinadi wọ́la gẹ́rẹ́ zalik amalan li ahadith sahiha إذا في أعوان يسفة منها إلا في شكي جماعة بروقات قلوي فهري وصبا للزماع على القلوب فيها الشرك لأبن أهلها إلينا تفدينا أعتجو كما واسعاري أبي كما رجموا على الصوامات وعن مصاري يعني مستعقل يبقى وعا كما كانت قبور المسلمين في أهل النبي صلى الله عليه وسلم bisa rẹ àwọn mùsùlùmí wà láyà lẹ́yìn sílẹ̀ mi ìgbà tí màdínà tó ní ìta sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá ti rẹ pé sàárẹ̀ àwọn mùsùlùmí gbangba lọ́wà ìdílé kọ̀ kankan lé lórí ó di wa olùkọ́ àfọ̀rọ̀ yìí wọ ọlọ́wọ́ bá gbogbo àwọn sàárẹ̀ àwọn sáwọn alùsùn lẹ́yìn kọ̀ǹtò bẹ́ẹ̀ ló ṣe rí alọ́sí agripost ti sàárẹ̀ àwọn sàárẹ̀ wọn tó ń fi ara mabus dá wàrà sí sàárẹ̀ àbájá bójúbójú bá ti rí àmú ni gbogbo àwọn sàárè wọn àtàwọn christian wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí àwọn mùsùlùmí àlẹ́gbẹ̀ẹ́ kan ní Abidjan àwọn mùsùlùmí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn tó tó bí dáa àwọn náà tún mọ́bù àwọn tí wọ́n náà ni wọ́n ti fáyì kò sí ọ̀kan ìlà zọ́ọ̀lì àwọn alùsùnà dáwà zùkà ilé ìlànà bá ṣẹ̀rẹ̀ كما خليفة عبدالله صديق عمر بن الخطاب اسمام العنفان سيدنا علي وما سعدي وما ايه سعري شبا رجع وما سعري زادي ودايما ودرجان دايما مسلينيه غير ان اتى غير الناس قال ذلك وبنوا على قبور مساجد مثل يعوي ماذا تشينج نوع بكاكري بس كما عمان تاس نوري سعري وهذا من الجهل والغلط والمنكر عظيم ilé ìgbẹ̀nú àìmọ̀kan àtàfiṣe àti àbúrú tó hàn ìkọ́wé rasul sallallahu alaihi wasallam ìjọba amurka ní ṣùgbọ́n pé láàánà lọ́wọ́ yahudu wọn nasara takazo kubura an biya ihim masadi ọlọ́run láàánà àwọn yahudu àti nasara wọn mú sàárì àwọn annabi ọlọ́run bá wọn ní kí ní masarafi وقالت عائشة رضي الله عنها ما وافد عائشة رضي الله عنها يبدو ما صنعوا عندهم كده فهو عزيزة ما فرزوا كهو هم كده فاتح ما شيرون جامعهم هاشي وقال صلى الله عليه وسلم لما أخبرت أم عبيدة وأم سلمة لما كانت في أرض عبشة عن كنيسة مسيحة تصاوير تصاوير تصاوير مواسيلة عينو يفوان بقى كيما نبين كيما فوان بقى كيما مواسيلة ọmọ àbíbà àti màmá wa ọmọ sọ́lọ́mà àwọn ìyàwó àdébì làwọn méjèèjì tí wọ́n ròyìn fún ànẹ́bì sẹ́lẹ̀m tí wọ́n rí láwọn tó sì fún wọn wọ́n sì fún kàyín báyìí àti ọmọ àbíbà àti ọmọ sọ́lọ́mà wọ́n wà nínú àwọn tí wọ́n ti jíra wá sí Ethiopia wọ́n ara àwọn church táwọn èèyàn gba èrè sínú ẹ̀ àwọn churches wọ̀nyí wọ́n rí ìgbàgbọ́ pé àhùlá ìzà tó fi ìmọ̀jú sọ́ọ̀lẹ̀ بنى على قبر اي مسجدا او يجري يعني ريبا كلا عنوا هو قبر مسجد فلوري تاريبه ثم صوروا في تلك الصور هو عيا عمونا هو صور تاريبه هو عيا عفبه ثم قال اولئك شرار خلق عند الله هو يبوج بلا اولو نوبا شرار خلق هو يبوج بلا اولو نوبا كما كون كلوري تاريخ يبوج جديد السلام صلى الله عليه وسلم فأخبر النبي صلى الله عليه وسلم بأنهم الشرار خلقوا بسبب بنائهم على قبور واتخاذهم صورة عليها إليه ذكي النبي صلى الله عليه وسلم يقول أولي لا أجبركو يقول بسي wọ́n kọ́ لي lé في lórí àwọn sàárè wọ́n lè yà píkọ́ àwọn ẹni rí wọ̀nyí àbẹ̀lẹ̀ wọn bá kọ́lá wà fún ìdàbí wọn yọ lọ́ba lẹ́yìn tí wọ́n ń ṣẹlẹ̀ kápá sí àwọn àwọn bí àwọn yẹn ẹ̀rí wọn kọ́ ìfọ́ lórí sàárẹ̀ báwọn náà kọ́ àwọn ìfọ́n lé ní kó kọ́ wọn lé ẹ bá rí wọn àwọn wọn ní àwọn àlébì náà àlébì sẹ́lẹ̀ àlébì sẹ́lẹ̀ àlébì ọlọ́wọ́ àwọn nǹkan tó wà special fún ṣẹlẹ̀ kí ni àwọn àlébì ọlọ́wọ́ bá ibi tó bá kú sí náà wọ́n máa fi wọ́n sí ṣẹlẹ̀ ibi tó kú sí kódà nínú yàrá wa sílẹ̀ àìsà tó kú sí ibẹ̀ náà ni wọ́n ti rẹ̀ wọn ò gbígbàdé kódà ibẹ̀ náà wọ́n ti kírun sí la ó bí wa ibẹ̀ náà wọ́n ti kírun sí la sallallahu alaihi wasallam ibẹ̀ náà wọ́n ti ń sí ọmọ wa sí ìdá àìsàn قال صلى الله عليه وسلم فيما رآه جندب عن عبد الله في صحيح مسلم bẹ́ẹ̀ni afáwà àgbà jindab ọmọ abdullahi inú àgbà wátàrí inú muslim kuni annabi zama pe ala in wa inna man kana qablakum kanu yattafiduna qubur anbiya um musali masajid annabi ni abo saju àwọn tí wọ́n ṣíwájú yín àwọn yahuda ni kuma ma wọ́n sari àwọn annabi Ọlọ́run ba salihi àtàwọn ẹni rí wọn kal ala abo falati tafidu qubur masajid ẹni abo امام موا سعاريني بمن ثلاثي فاني انهاكم انهاكم عن ذلك فكفوا يلو عملي كفوا عبد قد يوا كيسي اكمالي بكي كون كي تابوز بكي تاي اكمالي بالي ام ام ام ام ام ام ام ام ام ام ام ام ام سبحانه وتعالى متى سوري ولوبا قد يوا نعم فنهى رسول الله صلى الله عليه وسلم عن اتخاذ القبور مساجد وعبر من هذا عدد الكلفة وتكفر فيه بين أنه من عمل من كانت لنا من اليهود والنصارى الذي يعاكل في السلام وتوسوا جلواني إنه يهود النصارى وهو عمل مذموم ملعون فاعل أما شبركم ما تلم دعوة سيد الله وتمان شباك بكونه من وسائل الشرك تريد إيه ìfáwọn èèyàn síbi ẹbọ ni gbọ́dọ̀ bí lọ́bí àwọn sàárè wà wọn tí wọ́n kọ́ ìdílé lórí lóòtọ́ ẹ̀rì tí wọ́n sọ̀rọ̀ bẹ̀ ìyá ń fi aṣọ ra wa sàárè láìpẹ́ aṣọ àlàáfíà ni wọ́n máa ní fàfà yẹn wọ́n fi mú wọn mú wọn máa yẹra dárè ọ̀nà yóò fi mùsùlùmí náà yẹn tí a fi lóò kúgbó bá mi wọlá masáàdì alákùnbọ̀rọ̀ àtàkùn mùsùlùmí láti kọ́ nǹkan máa fi lórí àwọn sàárè àmúwá àti àwọn òkú wọn wọlá بوسائل الشرك àti ọ̀nà tó lè fàyàn níbi kí ni ìbọn ṣíṣe eléyìí nípa àwọn asábìl káàfì ama asábìl sàkàrà àbáwọn tí wọ́n wọnú àkàtà tí ó òkúta sí máa ní mẹ́bẹ̀ sáàùn ọ̀nà sínú kárájó yẹ tàmàṣáwọ́nà àwa mabit wọlmatar ìlàgáàrẹ̀ sí jẹ́bẹ̀l àwọn yẹn àwọn jùmọ̀ mẹ́ta kẹla wọn àwọn ẹlẹ́yà wọ́n ní kàtí wọn pẹ́lẹ́ méje rí tàwọn yẹn pẹ́ta wọn jáde wọn lọ wọ́n rìn àjò wọn lọ òun bá ń kù wọn ìlú ìsúsú ilé wa mú ọwọ́ ní òun àpáta kan lọ alamma in hajjarat alayhi nígbà tí àpáta wa ti wá bù wọn mọ́nu wọ́n sọ́jà alayhi bá bàbá wọ́n wá tì wọn mọ́nu kòkó àpáta yìí فقالوا فيما بينهم حميت عن يتعنصرنا لا ينجيكم من هذا إلا أن تذكروا الله بصالح أعمالكم أهد الله قوم بتابعيو أتشكلك وابهلوه باقلوا الشير تباتي أوكي أن قالوا وابهلوه با التي لله الشير تباتي انتم تلوه با لكم قالوا الله با أدريوا ilé ni pé èyàn lè máa fi ṣe rí tọrọ àdúrà lọ́wọ́ náà bá tó ṣe wá ni pé àkíndà ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbá yẹn àkídà àwọn ọwọ́ àwọn kẹsìlẹ̀ ọ̀kan náà àwọn àfàgbà nínú àwọn bíbá yẹn wọ́n بين عقيدة أهل السنة والجماعة ويقوم في محمد صلى الله عليه وسلم وتصديقه بما أخبر أمي تقول لك أيوة لك وعلي ربي ó díwà ọ̀rọ̀ ìsíwájú ní kágbọ́rọ̀ ìkálẹ̀bà àti ẹ̀mí òdòdó gbé kéjì kẹ́rì fẹ́rí agbára ọlọ́run ti gbogbo ìgbà rẹ̀ lọ ọlọ́run ti mú àníbi Muhammad sẹ́lẹ̀ ìrìn àjò israhi wa mihraj gbogbo láti Mẹ́kà lọ sí Jerusalem lórí ojú kan náà láàrin láti mọ̀ Jerusalem lọ sẹ́mà láàrin ọkọ̀ sẹ́mà ẹlẹ́ẹ̀kejì láàrin sẹ́mà kan sí sẹ́mà kan ìrìn àjò years ni ó di wa ìnípa sẹ́mà 500 kọ̀ọ̀kan ìrìn àjò five hundred years ni bí wọ́n á rìn ìrìn àjò yẹn lọ ó rìn ìrìn àjò yẹn lọ ọwọ́ adé tí màá fi jí náà fi tàwọn sí màá fi jí náà fi dé sí ìdọ̀tọ̀ mú dáa ọlọ́run tó lọ́gbà fi ilé yìí àbáká mi ní olè bí àwọn dàkẹ́ agbábọ́ agbábọ́ ń kọ̀ọ̀rọ̀ ọ̀bà wọ̀ láyà àgbàbọ̀ àti níbi mẹ́ láti táwọn ahamadiya táwọn gbà pé aláàdì pé fojú fòònù ara o mùsùlùmí dáadáa gbà pé ọ̀rọ̀ ọlọ́run mọ̀ fún sókè ìsirá yìí àtàdé tó dájú tó gba mìíràn yìí òdodo ni mo bá olórí àwọn ọmọdé àti ìfọ̀rọ̀ wúrọ̀ ó wá ní sí mo rí kókò bá láì mo ní ọ̀rọ̀ ọmọ làkà ẹ̀mù ní mo á fẹsẹ̀ fún kókò nǹkan ìwọ tí wọ́n fi ṣùgbọ́n imagination kí lè gbé àbámọ̀dá ni wípé àdébí Suleiman aleyhi salatu wa salam nígbà tí húdà wá ròyìn Bilkisu fún húdà fún ah, òfúnpá fún mi pé ó ní àga ńlá kan wọ́lá àrùsùn àbíyìn pé a ìyá yẹn ní àga ńlá kan ṣùgbọ́n ọ̀rọ̀ àga yìí ó fi lè mà kí lọ́ sọ fún àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ṣùgbọ́n sọ fún ìmọ̀ràn kí ó gbé àga bìrìkìtì yẹn wá láti sábà láti Jerusalem kóbìnrin ti lọ àpapọ̀ sáré bá ń gbé àgà ẹwà ọlọ́run ròyìn panu Quran ọ̀rọ̀ tí mo sọ fún ọgá àwọn amadíyà ẹ̀yẹ o ọdún tó lè ṣe yẹn sílá aká yóò lè dé láyé tí a ti gba ẹ technology kọ̀mpútà kò sí tó lè ṣe rẹ̀ ó ti yẹ yín sáré bá dé àgà rẹ̀ wá tó kóbìnrin tó dé kí ló wá ṣẹlẹ̀ la ilaha illallah ọlọ́run fi wánú kùránì pé ọ̀kan nínú àwọn àjẹ̀nú israfimil jin ó fi wá pé òun ó gbé àga yẹn wá síwájú kí àwọn tó parí ìdúkù àwọn síwájú káwọn tó parí ìdúkù àwọn nínú àyà kùránì súrátù namli àbí kùránì 27 ni àyà 28 kala ya ayyul malawu na ayi gbemi ayyukun ya atini bi arshiha talfa biya ga wala da yawa kabla an ya tuni muslimin kuwa tuwa ba islam kuma zai kuma kara isbaitu min aljin ọkọ̀kọ̀kọ̀nà wà jẹ̀núwà gbà wọn ní gbogbo ìsìlẹ̀tù wọ́n pé ana àkíkà bí kabla an takoma min makami kọ́kọ́ kọ́kọ́ mítì yìí kọ́kọ́ kọ́kọ́ mítì yìí ìtawà Abu Ala Maududi rahimahullah ó ní 3 hours ní kí wọ́n máa bẹ̀rẹ̀ ní 9 o'clock máa parí ní 6 o'clock kí wá tẹ́lẹ̀ ọ̀kan náà ọlọ́wà ní pẹ́pẹ́ pé kàlẹ́bí ìdáwọ̀ ìlú nínú pìtà ẹni kìtọ́ wọn fún ìmọ̀ ìmọ̀ àzáàbù láti mú tíra ọlọ́ọ̀bá ah ó lé ní ìsìnkú ni ana a ti ka fi kabla ayyar kọjá ilẹ̀ kàtàkù ó ní bí bọ̀ gbé àgàrin wa ìfẹ́jú ojú ni abu alamodu ni ó ti pé ìrìn Jerusalem láàrin ọ̀rọ̀ gbàgbà ẹwà ni wọ́n rìn ìrìn three thousand kilo wọ́n lọ sí bọ̀ ó sì gbẹ́gà ẹ̀ dé pé kọ́kàn lọ fún ọlọ́mọdé o ara o ó sì gbé àga ẹ̀ ní ó fà gbé sí tọ́jú kó gbé sí eléyìí kọ́ wọ ọ̀gá àwọn Ahmadiyya tó ní òrùkúrò ah, sílẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ìkàlẹ̀ ti bìlìbì ní kí bìlìbì náà dáàkì àbọ̀ náà yẹn alẹ́dún náà yòmínà bìlì báyìí ó bí wa ní iná ní islam sọ̀rọ̀ àfáàbìlà gáàrin tàbí ròyìn fún ayé kò sí ìmìdí ní ẹkùn mùsùlùmí òdó àti ròyìn fún wa ọlọ́wọ́ bá sùhánà wọ̀ tààrà níbi wa fi wa pé ọlọ́wọ́ nígbà tí ṣe na ànábì suleiman lórí àga yẹn tó di farabalẹ̀ láàyè rẹ̀ kára hádà mi fọ́dẹ̀ rọ̀bí onílé wà nù ọlá ọlọ́ọ̀bá mi sọ́rọ̀ mi lè bìlúwà ní ọlọ́run fẹ́ mú àmì ọgbẹ́ fẹ́ tẹ́sí mi òní ọlọ́sí tí ìjẹ̀kọ́ ìgbẹ̀kọ́ náà aṣkúrò àbákùrò tí máa jẹ́ ní tí mo rí ní àbálá ìmòrí ọlọ́ọ̀bá ń bẹ̀ tí wọ́n ní tí mo rí tá a kú tí wọ́n islam tó tí wọ́n rálẹ̀ umma nabi muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ọlọ́run bá وهو النبي محمد صلى الله عليه وسلم حديث مسيب تدليكه بما أخبر كله نعم أما أصحاب الصخرة أفعل سيران واتبوا عنه قطوع فتاة كما تلقي أناس وخرجوا يتماشون فأواهم مجلسوا المصر إلى الجار في الجبل أعطوا آه، على الورين يا دنجواني له tí oòrùn àti òjò tó mú wọn wọnú ìlú àpáta kan nínú àwọn àpáta àwọn òkè náà lọ́fẹ́ àmà ilẹ̀ hamdarat alẹ́ ìmìsàkàrà nígbà tí òkúta wá sí tó bẹ̀rẹ̀ òkúta alẹ́ ìmbábal gaar ìdíkún kọjá dé sí bí wọn kọ́mọ́ bẹ̀ fọ́kálù fíìmà bẹ́ẹ̀nahùn wọn sọ́rọ̀ ní ara wọn pé láyé jíkùn min hádà ilẹ̀ àǹtíkùlá bisọ́lẹ̀ ahàmálìkùn àti kẹ́ bẹ́lẹ̀ wọn bá subhanahu wa ta'ala فلما الشعري التي فأتموها لله لتأكيد طلبة وكال أهدهم وقالوا على صلاة وقصوا اللهم إن لي إنه كان لي أبوان شيخان كبيران الإيران قال الله أبو من الهاتية عميز جبرجع وكنت لا أقبض أقبض لهما أهلا ولا مالا bẹ́ẹ̀ ni ìfisí mi ni pé mi ọ̀gbọ̀dọ̀ jẹun síwájú wọn oúnjẹ lọ́bẹ̀jẹ èmi pẹ̀lú àwọn ọmọ mi àtàwọn ẹbí mi àgbọ̀ jẹun síwájú àbúrò yọkọ̀ jẹ náà màmá yọkọ̀ jẹ náà kí mi tó jẹ bàbá ọkọ̀ jẹ ana bí tọ́lábọ̀ ṣídára alátọ́lẹ́yìnlá wọ́n á wá èsù tí wọ́n jẹ lọ ní òru dẹ́kan lókè tí wọ́n jẹ lọ lójú ìlú dẹ́kan ó di bàbá nǹkan tí wọ́n táwọn bàbá jẹ lọ ọ̀làm arha alayhima إلا وقد ناما وقصوا بسبب أن تذر اكتتابهما ولم يستطع حتى برق الصبح كنت وادي كنت وادي بابات يكسو بابات يكسو ní ọ̀pọ̀lọpọ̀ sí wájú mọ́ wá dúró pẹ̀lú abọ́ oúnjẹ yìí lọ́wọ́ mú ń retí ká méjì jí mọ́ wá jí àméjì yóò dí o àgbà tí àṣùgbà tó tilẹ̀ máa ìṣẹ̀lẹ̀ ìtọ́gbọ́n tàbí kọ́dẹ̀ni àwọn ọmọdé ó sọkú bá fẹ́jọ bàbá fẹ́jọ màmá fẹ́jọ ìfọ́njẹ ma ọdọ̀gbọ́ ìwọ̀ aláwọ̀má ìkúntà tí alamu ní fa'altu zalik bíkí gáwọ́jì fàrẹ́jì kanna ma nánú sí ọlọ́wọ́ báwọ̀ láti bọ̀ sílé láti wọ́jú rẹ̀ ti wọ́ ọlọ́wọ́ báyìí lákùn yọ wá nú ewu táwà yìí àpótá yẹn wá fún àmọ́ díẹ̀ náà ni fàlá yẹ ti fi ó na mí ní òkòrò òjì àbí tó sílẹ̀ kò tó wọn jáde àtàrí mú wí nínú tíra rẹ̀ tó ṣe ó ní bóòlù ti ti kí ẹ̀dú láti alẹ́ gàárọ̀ ní kò bálà káyì sọ́dọ̀ ti gbálà káyì ọ̀rọ̀ ní ìfún ìfún ìfún fún wa hadith imam bukhari àti muslim ti bàwá ni adé gbàgbọ́ mí àti mí ilé ibi dákìdá ti wọ́ nìyẹn o o ó di àwọn afágbà ní ó àkíkà ti wọ́n nìyẹn ó ní yíwa mùsùlùmí dáadáa yóò gbàgbọ́ bẹ́ẹ̀ ìṣojú bẹ́ẹ̀ lọ́nà àgbàgbọ́ ó di ìrìn àjò ànábìyà Muhammad sílẹ̀ lọ sí israel mihraj àgbàgbọ́ ó ṣe lọ sùmàkàlà sáàni ẹni kìí náà tàdúrà sí Allahumma inna ó ibn ta'am ọlọ́wọ́ bá èmi náà ní ọmọ ọ̀nkù mi kan ìbẹ̀rẹ̀ ọmọ ọ̀nkù mi وكنت أحبها أشد ما يحب رجال النساء واني في مبريني ليه تجدقني وقنقوني تقوي ما نساء وطوف ما نساء مبرين فإني أردتها على نفسها مواقب بعداء مبريكو وبقو فالمتلو بها سنع علمت علمت بها سنة يعني حادث في ثلاث سنين اللي هو اسمه بريي يرموا ناس كان جاءت إلي تطلبني قوابا وواكر ولو فقلت لها قالت لا تعرفني حتى تمكنني من نفسك نفسك أتبقى من لا يتنسي تنسي in bọ́ọ̀sì bàjẹ́ tí mo gbé bọ́ọ̀sì tawafakat ala zalik nítorí bí i kọ́kọ́ wà nù nira ala ishirin wa miya dinaran lórí pé màá fún ní one hundred and fifty dinars bẹ́ẹ̀ bàtì bàjẹ́ yìí wọ́n ní wọ́n ní أسلمتها لها موقف 150 دينار فيه فلما جلست على رجليها bí mo fi wá fẹ́ gorí ọmọbìnrin mo ti gorí àwọn ẹsẹ̀ méjì mo ti fi gorí ọmọbìnrin yìí kọ́ọ̀lẹ̀ obìnrin kò tí lọ́rùn bọ́sọ̀ pé arákùnrin arákùnrin kọ́ọ̀lẹ̀ ìtàkùnlá wọlá àtàkùn bí àtìmọ̀ ìlà bí àtìmọ̀ arákùnrin ọ̀dẹ̀ fẹ́ yóò jẹ́ balẹ̀ mi àti ìpẹ̀lú kí ni ìlú ẹ̀tẹ́ فكان خوف من الله وتركها arákùnrin yìí ó dẹ̀ dìdí gbúrú ọmọbìnrin yìí pàtó ìtẹ́kùnlá àtòwí ọ̀káyà ọlọ́run ọba ẹwọ gbogbo ló ń di sàn lójú ẹ̀ ó ti bẹ̀ fún aró ti borí ẹ̀ fún kà ìjàbọ̀ ọlá lókù wà ní à mọ̀ wá káyà ọlọ́run ọba sáraka wọ sáraka bí abdullaha o one thousand one hundred and twenty dinars sílẹ̀ pẹ̀lú ọdún kọ́mọ́ mú lọ fún mafal صدق اللهم إن كنت فعلت تعلم عني فأنت هذا إلى وجهك اللهم كن مستعين تريده أجول لفافرج عنا ما نان فيه رابعه دواقوا يتاوعي فانفجرت الصخرة عيدا أخذبت الصدية ولكنهم لا يزدعون الخروج نقص حكومة لله ثم قال الثالث يعني كما بعثروا اللهم إني سجلت أهدارا أتيت كل حجير أقه إلا عدلا واحدا قولي براسي شيء موافق بلدك وكانوا شيري كانوا كان لا فرق من الأرز ترك وأني أو أسكوز كان بفوين هلك كانوا بفوين له موافق سوفه asòfò eléyìí náà ti gbàgbé yẹn ní gbogbo òdòdó nígbà tó lágbára àwọn ọdún èlò òdòdó ńlá wọ́n lọ pé kí ni mo wá fi ṣòwò fún ata ìṣẹ̀rẹ́ tó bí ọ̀rọ̀ kéèkì mo wá fi àwọn ẹrú lọ́rọ̀ àwọn ẹrú tí mo mú ní fọ́pọ̀ wa england lankumi bakaran àti zalik lẹ́yìn náà lárakùnrin jù kí ló bá wá arákùnrin fún mi lówó mi láti ìjọ tí mo wá gbà ipò ya abdallá níwọ̀ ẹ̀rù ọlọ́ọ̀ba kúlọ̀ áàzá min hakik gbogborí ọgbà orí àwọn ẹrú tó kọ́mú nípò yẹn àwọn màálù tó rí àwọn àbùsà tó rí àwọn àbùsà tó rí yẹn lẹ́ni kàkàlà ìtàkùnlá wàlá ìtàzẹ́ àbí ọlọ́ọ̀ba قلت له قلت إني لا أستعذئ بك نفسك يا إيه جسدا بل هذا كله من أكل قلت أريه أنتورني الله أكبر فغدقوا واستقاوا إلى الأبا ونوب بكم بعد البوران كم يلون لابو بقوا هنا يلون لابو بقوا هنا كم يروي جميعا بدلوك اللهم إن كنت تعلم عني فقلت هذا ابتداء وجهك اللهم باو كانت مسلية لا تواجه لي ولو باني فاخرج عنا ما نام في دواقمي وتعوائي فانفجرت الصخرة فتعباتكم فيكي فخرجوا يمشون كانوا يعدون لهم اللهم با إنجلوا تعوانن تعوانن زريعي فسأل لغاقم بي ولوبا طبعا ولوبا ولا قرآن الكريم ọlá aláìláha ìlọ́lá ilé ìfi wa pé èyí máa fi ṣe eré gbìyànjú ìlú ti bẹ́lọ̀ ọ̀bà ni wọ́n ti tọ́lọ̀ bá wọn fi ṣe ó di báwọn arákùnrin náà ti ti ṣe eré tí wọ́n ti tọ́lọ̀ bá bẹ́lọ̀ ọ̀bà ó di wa bí èyí ṣe ní àgbékalẹ̀ wàhálà bá dalilu anàlá alákùnrin ṣe ń tàbí àkàní ìgbẹ́ kápá ti dalilu rí ni anàlá alákùnrin láti sábà àwájú ìgbésẹ̀lẹ̀ láàrin ìṣẹ́jú ojú ìṣẹ́jú láti sẹ́kọ́ndì wékò àmìnìtò ara ò ìṣẹ́jú ojú 3,000 kilos kò sí jọba mi ò lè ṣe وهذا دليل على أن الله على كل شيء وأنه سبحانه وتعالى يتبع إبانه بالسراء والبراء الله بدني إذا دعوا يروي يروي قلوا دادا الله نوري هون نوري tọ́wọ́nù aburú tọ́wọ́nù nira ọlọ́ndẹ́wòn dáàmà àwọn afáàfù pé ìgbà mẹ́rin náà lè jẹ̀dá ìgbà mẹ́rin náà lè jẹ̀dá ní kọ̀wánú sara kọ̀wánú òbúdù ọlọ́ndẹ́wòn àbíkọ̀wánú dara kọ̀wánú nira ọlọ́ndẹ́wòn àbíkọ̀wánú ní tẹ̀lé ti kọ́lọ́ ọba ọlọ́ndẹ́wòn àbíkọ̀wánú ní sẹ́lọ̀ ọba ọlọ́ndẹ́wòn mẹ́rin ìṣẹ́lógún àti wánú àwọn sàrà àtọ́ gbádùn gbogbo ẹlọ fún ẹ̀tọ́ àwọn mọ̀lẹ́lá àlùbáríkà onílàáfíà gbogbo lọ́wọ́ onímọ̀ tí ẹ máa ní tí ẹ máa fi fáàrí náà bá ti fún ìmọ̀ àti fáàrí tiẹ̀ bí ẹjọ́ pé kíni ọmọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà tí bí sùlẹ̀mọ́ ti ń dúpẹ́ ẹ̀ bí ẹ̀bùlúwà ni aṣọ àmọ́ ti mòrè ni lọ́wọ́ àánú bàrà tí lọ́wọ́ àánú sòro yọ kàrà ti sòrò yọ kàrà àdáwò lòun ذكر سورو ده بنوبع والله يقبل ده فمنان إن شاء الله استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين روى أنهم في من تلاشي طلبة مجرى لجو وعلى السنة وعلى وراني باي باي أهل السنة ثلاثية جادة سيريوس سيريوس آه alùsùnà àwọn ìfòtò wo tó lẹ̀ ara ọ̀ máa tẹ́lẹ̀ ọ̀gá ni ọkùnrin mú wọ́dìlà máa jẹ́ àdìdì yìí kí kí wọ́n ṣe tẹ́lẹ̀ ọ̀gá ń gbà báyìí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀gá bí ń gbà báyìí ọmọ ẹgbẹ́ yẹn fún ọba kọmọ bẹ́ẹ̀ náà bàkọ́lọ̀ ọba kọ̀ kọ́lọ̀ dípò kúrò sí délẹ̀ لا تقنطوا من رحمة الله شوفها والله لو بالباري لو في عمي فاري إن الله يحب التوابين ويحب المتطهرين كان شنو بطلب شوفها أعلم أني فاري إنه لو ما دوسيني لو ما أتوبها لكم بحلف عمي مدى بعد كل لوبة ولا القرآن الكريم أثاني وعاد الدليل أن الله على كل شيء قدير إلينا ذلك الله بلا لا وعنا سبحانه وتعالى يبتدى عباده بالسراء والضراء اللهم جمع يروي فلو جاء نرى وهذا حديث صحيح رواه البخاري ومسلم في صحيحين حديث في فاقعين يعني إمام بخاري في مسلم أنه صحيح وميدي عن ابن عمر هذا ابن حديث ابن عبد الله بن عمر بقول عبد الله بن عمر لا نعم صحابي النبي صلى الله عليه وسلم عليه وهو حديث صحيح حديث في إبرة قوام متقوع في إرشاد إلا تسارع إلى الله في يسمعك وعصنا كما بلد الغلوبة هو نصر وسؤال عند القروب والشداع هو نصر بات وعنه نصر قرونه ما بلا وبلا قلوب وقلوب قصة لكم أن تبقوا وكاكولي قولي وأنه سبحانه وتعالى قريب مجيب يسمع الدعاء الداعي قلوبا قريب يسمع سواني مجيب يسمع الدعاء الداعي بعض وازمان ويجيب الدعوة إذا شاء سبحانه وتعالى لكن في الزمان سيقولون في الجوة سبحانه وتعالى مضاف في الاسم الله wọn àmàlẹ̀ sọ̀rọ̀ ha ní àbábí ìfòròjú kúrò bẹ́ lẹ́yìn náà fún àwọn ṣẹ́rí ó wà nù sí àbí tí máa ń láyàn kó bí àwọn ìnira nínú ṣòro ní àsìbábí kẹ́ ìṣòro lọ́pọ̀ ó wà nù nǹkan tí máa dínkì rọrùn fún yà nítorí wọlé ọlọ́run kò rọrùn fún yà ọlọ́run kò rọrùn fún ọlọ́run ní àsìbábí ìzálẹ́tò ṣídà ilé wà nù bí máa dínira kó ìzálẹ́tò ṣídà gbogbo ṣòro yóò gbé kúrò ọlọ́kùnrin kó wà wájú ọmọdé والمؤمن إذا وقع في الشداء يضرعوا إلى الله المؤمن يتبع كسنو نرا لا كسنو يتبع يقول نيجيريا لولي هو الدنيا لدولة وباني يقول عما بنيا الدنيا يقول عما كدرات يقول عما باندي تنقايا مثل ذلك كل مثل عقل لولوبا فاسألوا لما بلوبا وصل إليه بأسمائه أما بلوبا كلام ورق ولوبا يا حي يا قيوم àwọn kọ́lọ́ ọba tó tóbi lọ wọ sí sáàtì àwọn tó fọ́ ọlọ́wọ́ ọba bí àmàlì àsọ́ọ̀lì ha àwọn akẹ́rì bí àbúkẹ́ kọ́ ọ̀sán tó láyé kọ̀ọ̀kan ibẹ̀ wọ́n sọ àbá htu hundred ten thousand kọ́ ni wọ́n á ṣe àwọn example pé seven wọ́n kọ́ sọ́dọ̀ bí i eighty bọ́ọ̀kọ̀ 5 sábẹ́ 3 bọ́ọ̀kọ̀ 6 sábẹ́ eh, ua wọ́n àkọ́ plus wọ́n àkọ́ mi sábẹ́ rẹ̀ wọ́n àwọ́kẹ̀ fún wa wọ́n àwọ́kẹ̀ fún wa wọ́n sì yẹ ìzámọ̀ bí márùn báwọn wọ́n sì ìzámọ̀ bí márùn báyìí ó di yé wa wọ́n sì ìzámọ̀ márùn yẹn lọ́wọ́ bọ́ọ̀lù wọ́n bá dìgbà exams bí dákọ́ ni kó mú exam kò yẹ wá bí exam lè mọ́ àwọn fígbà yìí wà máa ti ìsúkẹ́ níye ní kó mẹ́ máa fígbà tún wà mú atẹ́lẹ̀ rẹ̀ ó lè yàtọ̀ kí sọ̀rọ̀ ọ̀gá tíjà ẹ̀kọ́ wa lé lẹ́yìn ìdáwọn gíláàsì ó serious ẹgbẹ́ ìpínlẹ̀ kíkà wùfà ìgbà yìí títí gígbẹ́ ti fàán àfáà ni bùsùnmí ìtawọ́sọ̀ ìlàlá di àfìmà ìhì yóò máa bẹ̀rẹ̀ wọn ọba pẹ̀lú àwọn orúkọ ọlọ́wọ́ba bọ̀sẹ̀ fáàtì yìí àtàwọn ìròyìn ọlọ́ọ̀bá bí àmàlì ìsọ̀lẹ́hà àtàwọn ẹ̀kí tó bá ti mùsùlùmí àádọ́ súnà dáadáa ó gbà pé Quran kíkọ́ ọlọ́ọ̀bá àbí kìí kíkọ́ ọlọ́ọ̀bá tó ti dáadáa lọ́gbà tó alẹ́bí kí n tẹ́ ọ̀bọ̀rọ̀ sí ti máa mú ọkọ̀ sí èsì ọkọ̀ ọlọ́ọ̀bá mu síta tí síta ọlọ́ba bẹ́ẹ̀ náà bá bá síta ọlọ́ba gbogbo síta tí ọba ìròyìn ara rẹ̀ kí ni ìròyìn ọlọ́ba àdìdì ọba gbogbo orúkọ tó ti dì ọba tó ọba ti rà rẹ̀ kálí ní ìpàdé ní kọlọ́ba á sọ̀rọ̀ ọba ló kọ́ sí òkú rẹ̀ kọ́lọ́ mi bàbá bàbá mi sàánù bá wa lọ́rùn ara ọ̀ lọ́rùn kú bàbá gbogbo orúkọ tó ti rà rẹ̀ bẹ́ẹ̀ ti kẹ́ gbọ́rọ̀ ọlọ́run báyé kẹ́ gbọ́ àdúgbò sí àyè ó ní ọba ní a ìfà ìfàkọ́ wa ní 100 cents and unit ní òní ẹ̀ sẹ́mù lẹ́mú wà ẹ̀ mú náà wà kéèfì àkì ó ní wa àdúgbò wa kọ́ ní jọwámi àkọlẹ́m àwọn ọ̀rọ̀ tó kúrú tó kúrú tó kà sínú ọ̀rọ̀ mi yẹ yẹ yí àbúrò àfọ̀rọ̀ yìí wọ́lọ́ba kánú wọ́lọ́ba ọlọ́ba kọ́ ánìlkẹrì èyí tí a fi pé lẹ́yìn htu yẹ kú nǹkan mi wà gbogbo ń ṣe wà lábẹ́ yẹ wà lábẹ́ ní ní déédé yìí ó lè náà iman عادي الأسباب الدنيا وسبع الدنيا الله سبحانه ومن فضله وإحسانه يجيب ذات الضطر الله سبحانه وتعالى من ولاره أسباباره وإنا لما جيك بالقوة نونيرا ونحموا عبده المؤمن ما سعنا وحرور المؤمنين ماذا سعنا ولوبا يجيب ويجيب سؤاله يجعلوه بيريره سؤاله كما قال سبحانه وتعالى وإذا سألك عبادي أني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعاني وابدك بموع ابدك بموع فإني قريب موع أنت سوى أجيب دعوة الداعي إذا دعاني إما جئت لكم إذا دعاني إذا عرفت تفيد وتحقيق يوصل الحين اللهم اللهم اللهم اللهم صلح الدعاء اللهم ولا قرآن الكريم ولا لا إله إلا الله هو قائل سبحانه الله بلطبع ادعوني أستجب لكم أكلي ما دعينون ثم تدعوانون الله ولا قرآن الكريم وهو قائل سبحانه فنطيع من يجيب المضطر إذا دعاه ويكسب الصوح الله بعني تعلم تعلم ما جدوا من ذلك ما دعوني يجب إلى يكون إذا دعوني لكم الله على قرآن الكريم وعاء لا مضطرون أو طوانوا نراوهي مثلا بهم أمر عظيم شديد فيكوي نراب تلعبون الله تلسوا جران الله تلسوا فسألوا الله بصالح أعماله ربنا كل شيء فأجاب الله دعواهم دعاهم ولن يتبعهم وفي هذا من الفوائد إليه هو أنه لا فضل رب القلبين ó wà nù ọ láti ní ibi tí mo tó àwọn òbí ẹ̀ tí wọ́n ti lè bá rẹ̀ àti yẹ́ ẹ̀ ọlá bàbá àti ìyá ló ń kàn ń ṣe ti fi fún wọn lóbi náà ní kọ́lọ̀ mi láwọ̀ bàbá mi láwọ̀ bàbá rà ó níta àwọlá dáadáa tí mo sì fún bàbá mi níta àwọlá dáadáa tí mo sì fún màmá mi wà ní abẹ́rẹ́ wa wà nú àwọn iṣẹ́ rẹ̀ kí ẹ máa ṣe tó súnmọ́ lọ́ba من أسباب تفريج القروب وتيسير الأمور

àwọn obìnrin ọjà wọn ni wọ́n fi ṣe kí ní ìsọ́jú ọ̀yàn wọ́n fi ṣíwájú tí wọ́n gbìyànjú láti fi ní kúrẹ́ ìjà nìkan bẹ̀. wọ́n á da àdá ọlá amáàna ilé yóò mú àmàna ṣe dúkìá dúkìá ọkọ̀ fún wọ́n nasxó fi àdá ilẹ̀ amáàna wọ́n nasxó fi àdá ilẹ̀ amáàna kílẹ̀ kí à ń sin nàṣíyà fúnra wa nípa kama mọ́mọ́ná ṣe bin àhàzá ní asbábi fi tìṣíjì kúrò báyìí هو أنه ثابت ما يكون ويو من أفضل الأعمال الصالحة ونعم هذا وعنوها وتلورا بعنوها وشاري جلاء فعاب الأعمال الصالحة من أسباب النجاة في الدنيا والآخرة عنوها وشاري وهي عنوها وهي هو أنه سبب بإمامنها الله العي خلال القيامة إليه فريق كشي نمبر 42 ọlọ́run jí kó yíwájú kàáyẹ̀ lọ́lọ́bàá أحمد جعلي مولو خلي بعضو أغالوه باني رحيم محمد صلى الله عليه وسلم خلي بعضو مسلمين عبد عضاني وتزديقه بما أخبره قد يوع السلام عليكم ورحمة الله وبركاته